الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم الله سبحانه وتعالى ó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú ìjẹ́ mùsùlùmí ọlọ́mọ yọwá ní dáírà Islam Insha Allah Ta'ala ní àárọ̀ yìí a sọ̀rọ̀ ṣókí lórí àkórí ọ̀rọ̀ tààkì ní istiqbalul aamil hijril jadid fadailu ìgbàlejò ọdún ìjírá tuntun àti àwọn ọlá pẹ̀lú àwọn àríwòye sí dáadáa tí ń bẹ nínú oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun náà ta a mọ̀ sí oṣù ọlọ́run tí ń jẹ́ al-muharram ọpẹ́ ni fún Allah subhanahu tó ṣe wá ní mùsùlùmí ẹlẹ́sìn Islam ẹ̀sìn wa ó ní Islam àwa tá ń ṣe ẹ̀sìn ní Muslim Muslimon Yorùbá ń pè ní Mùsùlùmí eléyìí ṣe pàtàkì torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà tó fi dórí àwọn àfáà mi bàbá wà lóde wọ́n mọ̀ sọ pé àwa Islam kò sí tó ń jẹ́ àwa Islam àwa Muslim àwa Mùsùlùmí àwa Muslim Islam lórúkọ ẹ̀sìn àwa Mùsùlùmí ẹ̀sìn wa ní Islam هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن شو كسا الله أبانا هو سماكم مسلمين من قبل والله أبانا سواني مسلمين إن الدين عند الله الإسلام من تنجس لدى الله كبير مجين àlè ìsìláàmù nìkan ẹ̀sìn yìí oríire ló jẹ́ fún wa pẹ̀lú àlè ìsìláàmù dínú láyà ẹ̀sìn ìsìláàmù dandan lẹ̀sìn tó lè jẹ́ ká gbé tó fún wa ní gbèsè ayé tó nítumọ̀ ẹ̀sìn islam ni ẹ̀sìn tó gbégélé fún àpẹẹrẹ bàbá lọ bá pópù gangan gangan báyìí oṣù wo la wà yìí fún tí ó jáde lẹ́nu ẹ̀ ní wípé àwa nínú oṣù june bàbá wa béèrè lọ́wọ́ rẹ̀ pé ibi tó lọ́hùn tàbí jésù tàbí sakaraya tàbí moses nínú bíbélì yìí láti genesis títí dé ìfihàn níbo ni wọ́n ti sọ̀rọ̀ june lẹ́sìn ọ̀rọ̀ ó pèsè jẹ́ ni ọ̀rọ̀ òdì omi wọ́ nọ́dà ẹ̀sìn àwòsàn ṣe kan ni ṣùgbọ́n ṣẹ̀rá Islam tàbájẹ̀ bí gan pé ń gbò lọ́nà jẹ́ ti sọ̀rọ̀ oṣù gan ṣùgbọ́n ẹ̀sìn wa Islam ẹ̀sìn tó jẹ́ kí ìgbésí ayé wa kó nítumọ̀ ìgbésí ayé ìmọ̀ bẹ lábẹ́ àṣẹ tọlọ́run ìṣàkóso ẹ̀ gbogbo táwa ń ṣe ọkàn wa máa balẹ̀ pé bọ́lọ̀ ní ká ṣe nì tábàwọnú sọ́rọ́tù taúbà súra ẹlẹ́ẹ̀kẹsàn nìyẹn nínú alkùrán ayà ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì 36 ọlọ́ni inna iddata shuhuri inda Allahi ithna ashara shahra fi kitabillah yawma khalaqa منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم Ọlọ́run ni tí wọ́n bá ń sọ̀rọ̀ oṣù oṣù oṣù oṣù lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run òǹkà rẹ̀ méjìlá ní lọ́dún. Ẹ̀lú ní ẹgbẹ́ náà ní wọ́n January méjìlá náà ni ọ̀rọ̀ òye ń tọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí lọ́dọ̀ àwọn róòmù mẹ́wàá lóṣù lọ́dún oṣù mẹ́wàá ni a máa kàpọ̀ dùn kò tètè yé wọn tọ́lọ̀ ti sọ́nu kùránì pé méjìlá ni wọ́n lọ fi méjì kò pé kó oṣù táǹkà january february tẹ́ǹpẹ̀ ní gregorian calendar àwọn róòmù ló fọpọlọ wọn gbé kalẹ̀ ìgbà tó wá yé wọn pé àti méjìlá lóṣù tó wà ní ọdún wọn wá fi méjì àwọn ọba wọn ètí ń jẹ́ Julius ìkejì ń jẹ́ Augustus Julius yẹn ni wọ́n fún ní oṣù July nírántí Julius August ni wọ́n ti ọba Rome ti ń Augustus Augustus Caesar Caesar lórúkọ ọba. nígbà tá a ní aláàfin adéyẹmí tó gbéṣẹ̀ lé aláàfin ládìgbòlì òun náà ti gbéṣẹ̀ ṣáájú mo rò bó ti wá sí aláàfin àtìbà àtàwọn ọba ló ń kálukú wa òun ni sísà yẹn kìí ṣe ó pè yàn orúkọ oyè ọba tí wọ́n nú tí wọ́n tún ní bíbélì ti késàrí kọ́ ìsọ̀ lédè lárúbá kọ́ ìsọ̀ òun ló súnmọ́ ẹ̀rí pé yorùbá ké sáré ẹ̀rí pé oní ọ̀fẹ́ ṣùgbọ́n léèbó sísà ṣẹ̀pá sọ pípé ẹni tó tú báìbù bíbélì sédè yorùbá tó yí padà sédè yorùbá orúkọ rẹ̀ ní sàámúẹ́lì ọmọ àjàyí táwọn ìbò wá fi kráúdà tó ókọ rẹ̀ kráúdà kò sínú ókọ rẹ̀ ókọ ìbò lè yàn ẹ̀gbẹ́ wọn mú lẹ́rú ni ọmọ òṣò ògùn ni kò jìnnà sí Ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ nílú rẹ̀ gbàtí ọmọ lẹ́rú lọ́ọ̀lú Èkó ló wá padà di ọmọlẹ́yìn ẹni tó ṣe tó wá gboyè bishop nevin bishop Samuel Ajayi Crowder ẹ̀rí tí ò ní ẹja ń bá kan nú wà nílẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni òkè ṣe lọ́dọ̀ àwọn tí ò lẹ́kọ̀ọ́ kábáléyàn lẹ́kọ̀ọ́ the learned ones okay the intellectuals tẹ́lẹ̀ ti fojú ìwé kan nígbà tí bishop samuel ajayi crowder ń bíbélì sí yorùbá tó fẹ́ máa yí padà yorùbá ọ̀kan nínú àwọn ìṣòro tó kàn pé kò mọ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan nu bíbélì kò mọ yorùbá ẹ̀ ni wọ́n ti mú lọ nígbà tí wọ́n kò mọ Yorùbá àwọn nǹkan yìí ó kàn mọ ìgbó ẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀rí tí ò lẹ́jà ń bá kàn ló sọ wípé ọ̀dọ̀ àwọn àfáà lẹ Yorùbá ló gbà lọ pé kí ni wọ́n ń pelé àwọn àfáà ló wá ń sọ wípé Yorùbá ilé ni Yorùbá ilé ni ẹ̀rí pé sísà kọ́ ìsọ̀rọ̀ ní késárì ẹ̀rí ó súnmọ́ táwọn tí mùsùlùmí ń pe sísà yẹn sísà kò mú késárì kò gbé jáde

أنا النبي محمد صلى الله عليه وسلم قل إن الزمان قد استدار كأيهته يوم خلق الله السماوات والأرض السنة تسنى عشر شهر منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين jùmọ́dá wà ṣàbán ẹwọ nǹkan sallallahu alaihi wa sallam àwọn lárúbáwá ní ìṣesí kan oṣù mẹ́rin nínú oṣù méjìlá tó jẹ́ oṣù kíni ọ̀wọ̀ ọlọ́wọ́ bá alékí ọlá sọ nínú àyà tí mo kà tán yìí wípé nítorí náà fàlá tàzùlímù fi ìhìnà jagun alárázì ni wọ́n fẹ́ràn ogun ìwà páàlé pọ̀ lọ́dọ̀ wọn tí ó máa fi wá rí pé anábì Ismail alayhi salam ó jáàmù bí ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó náà kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ anábì Ibrahim kún hmm? èyí tọ́lọ́wọ́ bá lè kọ́ látó sí payá fún torí pànàbí ọlọ́run wọ́n ti wá mọ̀ pé èèyàn gbọ́dọ̀ jagun ẹwà ọgbọ́n tí wọ́n dá ọgbọ́n tí wọ́n dá ní wípé ní wọ́n bá ti bọ́ sí muharram bá ṣe wà tí wọ́n sì láwọn kan tí wọ́n fẹ́ lọ jà lógun wọ́n wá yí oṣù yẹn padà pé àwọn sún muharram síwájú kò sí yìí òní ní ìsinmi ìjọ jímọ̀ àbí pé yádò ìjọ jímọ̀ fún àpẹẹrẹ èèyàn gbọ́dọ̀ lóko èyí sì ń pàlú abẹ́jẹsù fún àpẹẹrẹ mọ̀kàn wá ní pé ẹ̀sùn sí jímọ̀ sọ́túnlá tí wọ́n bá ní ọ̀túnlá jímọ̀ kí ló dé wàá jẹun yóò di láàrúbá yóò di wẹ́ǹsì. If today is Friday, we say we postpone Friday till the day after tomorrow, it means a tún sọ òní di wẹ́ǹsì padà. Àwọn akàwọ̀lá ní Thursday, which is Saturday, Sunday ó wà lọ Friday. Kí ni Monday ó wà dà? Yóò wà di Saturday. Tuesday yóò di kí ni Sunday. Like that, bí wọ́n ṣe ń yí nìyẹn kí yẹn ti wá dàrú ti wá ń jà yìí tí ó bá jẹ́ pé nínú àwọn oṣù ọwọ́ tá a sọ rọ́jà pọ̀lú tó àwọn sún síwájú bí kí yẹn ṣe wá rí wọn ẹ tó bá ṣe ó lẹ́kùn wọ́n ti ń ṣe ń tù tẹ́lẹ̀ sínú general mass kìíní à ń pè ní modular arithmetic tọ́pìkì kan wà ní máàsì ń sìn wọ́n ti máa ń kọ́ lẹ́sẹ̀ one modular arithmetic ẹ̀lẹ́rin ọ́n ìmọ̀ ńlá kìí sí ìmọ̀ ńlá kankan gbogbo àwọn ìyá ìlú mi o ní ọ́n fi máa ń mọ ọjọ́ ọjà ọjọ́ mélòó mélòó láàmẹ́jà ọjọ́ márùn-ún márùn-ún ká bá béèrè lọ àwọn ìyá ní ìdílé ọjọ́ wo lọ́jà òṣèlè ẹni kó sọ fún yín láàrùn òṣèlè dọ̀tún ọjọ́ ìwúrí ní ìdí wọ́n ní òwò anábì wá ní iná zamana kọjú dàbẹ́rọ̀ ka ẹ̀yì hàtì ìyá ọmọkọ́lápọ̀ lọ ìsàmà wà tààrí bọ́tọ̀ yìí wá tí wọ́n ṣe dàrú tí wọ́n sunsun yẹn tó bá padà yá ó dàbí kìíní kan tí wọ́n pè ní kọ́ kìíní jíà system jíà tẹ́ẹ̀ bá ń wo àyíkó bá mọ̀ nípa jíà kìíní yẹn ní eyín wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí à ń pè kí nìkan ní ọ́dà sẹ́tìn rẹ̀ à ń pè ní àìní olómọ ń fa ẹ́jìnì yìí yóò mọ̀ sáré kúrúrú yóò nọ tàbí ní iṣẹ́ rẹ̀ ó slow torí kí wọ́n ní táìmì rẹ̀ ti dàrú táìmì ti táìmì sẹ́tìn ẹ̀ ó ti ṣe kíni ó ti dàrú ẹ̀rùpẹ̀ àwọn ìwọ́n máa ń pọ́ǹkì ẹ̀ ní tó bá kọ́ṣẹ́ tí ò farabalẹ̀ kò ní mọ̀ kíní yẹn kíní yẹn máa ń yí ní títí títí tí ó fi padà ọ̀nà ọmọdé lè gbà ṣàlàyé tí ó fi yé tó dẹjá mú táyà kẹ̀kẹ́ tàbí táyà màṣẹ tí ẹ bá fi àmì síbì kan bẹ̀ ẹ̀rí pé bó ṣe ń yí lọ yẹn o tí wọ́n bá mú táyà méjì ìkan tóbi ìkan kéré ibi tí smoke méjèèjì àwọn fi méjèèjì yíra wọn èyí tó kéré yà fàmì sójú kan ńlá yà tún fàmì sójú kan àwa jẹ́ kójú méjèèjì jọ bẹ̀rẹ̀ níbì ẹ̀rí pé ńgbà tí kékeré yẹn ó ti yí lẹ́ẹ̀mejì àmì tá a fi sí ibi ńlá yẹn ò ní tí yí padà síbẹ̀. síyẹn yé wa jẹ́ tó bá yá ẹ̀rí pé tó bá yá àwọn méjèèjì ó tún padà pàdé kékeré yẹn tó lè jẹ́ ẹ̀mejì ni ó yí kó tó di pé ńlá yẹn tó ṣe kí ni wọ́n jọ pàdé ànábì wa ni bí mọ́ṣù yẹn ṣe gbàrú tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan bíi pé òní àtúnkò sùúrù ní àṣọ ah, ah, nídìí wẹ́ẹ̀ ní padà ànábì ní gbogbo ti wá tó padà lónìí níjọ́ tánàbí ń sọ̀rọ̀ yìí sọlọ́lá àlẹ́ọ̀sọ̀lá ayé ha ti yí bó ṣe wà ọmọ lọ ìsàmà wà lọ́jọ́ tọ́lọ́ ń dá sánmọ̀ méjèèjì àti ilẹ̀ ọjọ́ gbogbo bí wọ́n ṣe tó ti sẹ́ẹ̀tì padà ó ti dúró mọ́ ó ti tò oṣù àbí ọdún ìsìnà àṣàrọ̀ ṣàrọ̀ oṣù mẹ́wàá ni ànábì ní tó sọ̀rọ̀ yọ ń sàlàyé ayà yẹn ni nínú rẹ̀ arba'atu hurum àbọ̀ ọ̀wọ̀ oṣù jẹ́ mẹ́rin mùtàwàlìyà mẹ́ta àwọn oṣù àbọ̀ ọ̀wọ̀ yẹn tó wọn ni ó wá dákọ̀ rẹ̀ yẹn ni oṣù tó wà ṣáájú oṣù zulhijja olùlànìkan oṣù ájì bá ń ṣe ájì lẹ̀ wal muharram àti oṣù tá a ṣe ẹ̀bọ́ sínú rẹ̀ tẹ́ ń pè ní muharram mẹ́tẹ̀ ẹni kó tó tẹ̀lera àwọn ìta bá ń bẹ̀rẹ̀ oṣù nǹkan oṣù lórí kọ́ọ̀dá lórí hijja muharram lórí kọ́ọ̀dá àti lórí hijja jẹ́ ọdún tó lọ muharram bẹ̀rẹ̀ ọdún tuntun rọ́jà bùtà àwọn múdọ̀ ìran múdọ̀ náà rábá onírìnrìnran Yorùbá náà a tún yàtọ̀ síra wa ẹ̀yà ẹ̀yà Yorùbá wa ẹ̀yà Ọ̀yọ́ ó yàtọ̀ sí Jẹ̀bú ó yàtọ̀ sí Ẹ̀gbá ó yàtọ̀ sí Jẹ̀ṣà ó yàtọ̀ sékìtì ká àkókò tó jẹ́ kó ẹ̀yà pọ̀ ń bẹ̀ báwọn míì bá ní ká wá àmì mọ̀ pé wá ni wọ́n wí láyé torí gbólóhùn wà ò jáde ń bẹ̀ nígbà tó yẹn ti wá tó ní à ń bẹ o ẹbí kílẹ̀ ń jẹ ẹgbẹ́ dẹ̀ṣà ní àkẹ́yẹ́ mọ̀ fẹ́ ṣe ẹ̀yẹ òmù ń ṣàlàyé bó ṣe jẹ́ ẹ̀yà àbẹ́nìkan ní wà lójú ògì tí bá báyìí ah, gbogbo náà yóò bá bá já pé táwa ń sọ yìí èyí táwọn èèyàn mú mọ̀rògbó díẹ̀ ẹ̀pá àwọn akọ́mọlédè Yorùbá àti wọ́n ti tún fàṣà kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ akọ́mọlédè ìyẹn ló bá ní mùsùlùmí lè ṣe ṣùgbọ́n náà lọ sọ pé àti àṣà tẹ̀yàn fàṣà Yorùbá ó ti kó ẹbọ sínú torí wọ́n lọ fẹ̀ sí sí Yorùbá bá ti lè sọ̀rọ̀ àṣà ẹbọ dé nìyẹn bẹ́ẹ̀ sì lọ́tọ̀ láṣà ọ̀tọ̀ lẹ̀sùn àṣà ìwọṣọ ilẹ̀ Yorùbá àṣà oúnjẹ jíjẹ nílẹ̀ Yorùbá àṣà irun dídì nílẹ̀ wọn kó bá ti dẹ̀sìn ògùn ṣàǹkú ẹ̀sìn ìbọn wọn kò gbogbo ẹ̀ sábẹ́ àṣà ẹ̀rùn fún bàbá àwọn primary school kọ́ wa ní àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú tí mo ti sọ̀rọ̀ níyẹn ní bí irọ́ ni kò wọ́ọ̀kì ọjọ́ márùn gbogbo ti wá ń sè kílẹ̀ rú ọjọ́ eérú aṣù ẹlẹ́gbẹ̀ wọ́n á lọ fún friday tí mú sí wọ́n lọ́jọ́ ẹtì wọ́n fi gba ẹtì wọ́n fi gba ẹtì ní jẹ́ àìkú sunday jésù ṣẹ̀gbẹ́gbà tí wọ́n fún wọn ní wọ́n kan jésù má tẹ̀lé ìbú tó kú ó Mọ́ndé wọn lọ pé lọ́jọ́ ajé. Ẹ wò ọlọ́run ó ṣàánú wa jàrí mùsùlùmí ní bùkátà sẹ́kọ̀ọ́. Ibi tí mo bá lò ní kẹ́rẹ́ eré ní ẹrẹ ìnà igbe ìdí bí òkúdù, agẹmọ, ògún ọ̀wẹ́wẹ̀, ọ̀wàrà, bẹ́lú ọ̀pẹ. Ó sì sí ní ọ̀pẹ náà Dìsẹ́mbà táwọn kírísítẹ̀ ìjẹun tí wọ́n mọ̀pẹ̀. Tí ò bá sí àwọn kọ́ńtì tí ò lọ́pẹ báyìí ní ìgbìmọ̀ tí wọ́n jẹ́ kí wọ́n pè wọ́n kí ni iṣẹ́ rẹ̀ tí a fẹ́ máa ní iṣẹ́ rẹ̀ ni ìrè nídà ẹ mú ma wọ́n mi fẹ́ pé ọmọ iṣẹ́ rẹ̀ mú sí afẹ́ ní iṣẹ́ rẹ̀ ẹ̀mọ́tẹ̀ bá lọ wo ní mo sáfẹ́ lọ ẹ̀jọ́ pé kó ó bá tí mo sọ ẹ̀mọ́ ìtọ́rẹ́ lẹ́nu pé kí ni sáàsì ń sọ ẹ̀ ó bá ẹ̀pẹ́ ẹ̀yà ni mo tọ́ ọ̀yẹ́ Yorùbá ẹ̀yà ẹ̀yà tó wà ní ẹkùn ẹkùn èwo nínú wọn ló sọ oṣù ṣẹrẹ rí nínú ìyẹn ti gbọ́ oṣù ẹrẹ lẹ́nu àbàbá yín bàbá bàbá bàbá jẹ̀bú lẹ́yìn báyìí ní ìlú àbí èṣe jẹ̀bú ni wọ́n ń sìn tó ti gbọ́ ńgbà tí wọ́n ka inú bàbá àgbàlagbà kan igbe àbí babaláwo kan dá ọ̀pẹ̀lẹ̀ tí gbọ́gbọ́n ní oṣù òkúdù ìgbà tó ṣe Ọ̀rúnmìlà ń lọ nínú oṣù òkúdù kò sí ìran gbogbo ìdíran kẹta tó sọ ìgbé ìdí ẹ̀kùn wọ́n bọ́ sí wọn kágẹ́ mọ́ ọjọ́ rẹ̀ rẹ̀ wàrà gbogbo rẹ̀ rẹ̀ ọlọ́run jẹ́ àgbọ̀ rọ́jà tí àwọn múdọ̀rù là ń sọ ẹ̀mọ́ àwọn tèyí tó ti dàrú yẹ kọ́ kì yẹn ti ti wọn yẹn alẹ́bì ànábì wá ṣàlàyé rọ́jà èyí tó ṣe wípé báyìnà jùmọ́dà tó wà láàrin jùmọ́dà àti kí ni wà ṣàbán ẹwà dúró ìdáàmì bí i akọ́wẹ́ tó fi ń tó fi ṣàlàyé ṣàbán oṣù wo ló wà ṣáájú ṣàbán tá bá fẹ́ gbàwẹ̀ nísìnyí á ní rọ́jà àbújí dé lẹ́yìn rọ́jà tìlógàn ṣàbán lẹ́yìn ṣàbán lọ́mọdún àmẹ́bíwá èyí tó wà láàrin àti ṣàbán o ń pè ní kí ni ọjà ẹ̀yìn yóò bá ní àwọn padà sí oṣù that's problem àmẹ́bí òun ló ń jẹ́ rọ́jà àwọn oṣù yẹn jẹ́ I don't think, so as we go and really treat the issues, I will be taking it little by little. So that at least, gbogbo àwọn nǹkan táwọn ẹbí máa ń sọ ló láyà láyé ìjìnlẹ̀ tó yẹ kí gbogbo wọn máa gbọ́ yé. Ọ̀pọ̀lọpọ̀ ọkàn máa ń ka díìsì náà ní oṣù kìíní kan mẹ́rin lọ́wọ́ kìíní kan ní ẹja ṣe dáadáa nú ẹ̀ kí ni kí ni ìtumọ̀ àwọn kìíní yẹn ti dò. Eléyìí ní ìsìn ibi tá a sọ dé, ó gbọ́dọ̀ fún Mùsùlùmí ní fọkànbalẹ̀ ẹ̀sìn tẹ́mi ń ṣe ẹ̀sìn tó nítumọ̀ ni tó lálàyé ná kò sí páìtọ̀ kankan nàìjíríà kí páì rẹ̀ tó so mọ́rùn kó rí bí àdá ògùdán àdá ńlá kó fẹ́ dàdàgbà jù bẹ́ẹ̀ lọ kò lè rí kí ní ìsàlàyé ǹjẹ́ ó sọ ní pé náà jésù kò sí tọ́kàn pẹ̀lú ìyẹn ìgbàlá ọkàn wa ló ń fẹ́ jẹ́gbẹ́ ọkàn wá ló fẹ́ ìtànra ẹni jẹ́fà ṣùgbọ́n tó wá ti kí wọ́n fẹ́ gbowó gbá kò fẹ́ gbà láǹgbà yẹn owó ló ní ká ayé ìgbà kan táwa yunifásitì apásọ̀ kan jẹun lọ tí mo ní wọ́n ṣe jẹun lọ dip your hand into the pocket and donate to the church tí ọwọ́ rẹ̀ wọ́n àpò ohunkóhun tó bá ti bá níbẹ̀ pàá jáde náà sókè dip your hand into your pocket dip your hand into your pocket wọ́n ní kò tọ́wọ́ rẹ̀ bọ inú àpò rẹ̀ The Lord tells me, the Lord tells me, you dip your hand into your pocket. Some of you are having two pockets, put the two hands into the pocket wọ́n ní olúwa ní kí o ti ọwọ́ rẹ wọ àpò rẹ ìwọ tó ní àpò méjì nísàlẹ̀ tí ọwọ́ rẹ méjèèjì bọ̀ anything you find there bring it out and show the Lord gbogbo tó bá ti wá níbẹ̀ fà á jáde kó nà á sókè olúwa kó rí ẹnìkan nu tó fi sáko ìjọ náà sàtífíkèètì rẹ wà ń bẹ nà á sókè kó fi fún ọ and donate it to God wọ́n ní kó fílẹ̀ fún olúwa sàtífíkẹ́tì rẹ tó wà ní àpò rẹ tó dùn ní ìfẹ́ náà kálá ansẹ̀tì ò tí ìgbé ń gbà ní kálá yẹ ansẹ̀tì ní àwọn iPhone gbogbo ènìyàn bá dùn ní ìgbẹ́ àmọ́ àwọn kan fáńtáṣì jáde ó jù sọ náà because the money is in the pocket dip your hand into your pocket and do it tó bá ti débẹ̀ yẹn bí ọ̀rọ̀ owó yẹn wọn ò ní sọ yí pé olúwa ìgbàlà rẹ ló wá kò sí tó kàn pẹ̀lú owó ìgbà covid àwọn chọ́ọ̀jì kan ti ẹ̀kún sọ pé òkè kí wọ́n máa ṣe transfer church nígbà tí wọ́n lè wá ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa wọ́n ṣe wọ́n ń jùfì ní ṣàlọ́ ọ̀pàálẹ̀ a máa tẹ̀síwájú láti bí nígbà fẹ́ lọ bí iṣẹ́ ìgbìmọ̀ àwọn àṣìṣẹ́ ìjọba ni ẹ̀yin tẹ́ jẹ́ aládàáni ẹ̀lẹ́ jókòó tẹ̀rẹ́ tó bá dáadọ́ mẹ́wàá ẹ̀lẹ́ lọ́tún dọ̀bí iṣẹ́ yìí ẹlòmíbì lè sọ pé òun fẹ́ gbà sí ní ọ̀sẹ̀ kan àrùn ọlọ́mí iṣẹ́ ara ẹ̀ wa wájá dáadọ́ Ẹ̀nàán. Àmì àmì Ẹ̀ ìjọba ó ta lókè lẹ́sẹ̀ ẹ̀. rẹ̀? Ṣé ọ̀kúdù? Ṣé ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ ti mú ẹ̀jọ̀ lẹ́kùnkúndù? Náà wọ́n mú lọ́kùnkún jù kì í ajá ẹ̀dá fún ẹ̀kọ́jà mòrí pásọ̀ ilé ìfẹ́ ẹgbẹ́ ó tọ̀jú wá tó òwe yà ìyàn rí ẹ̀dí tó ti ọ̀kọ́ tó sọ fún pé kò sí ọ̀nà pé láti lè yé èmi jà ń sọ ní àtúnyé ilé ìfẹ́ pé ọ̀nà lè wà pé bí a bá jí ìṣe ẹgbẹ́ a bá kú bí a bá rí ra wa ni lágbàdá ara wa ni mo ní àwọn òótọ́ lẹ́ẹ̀lẹ́rẹ́ lẹ́ẹ̀lẹ́rẹ́ ẹ mọ ní bẹ́ẹ̀ tí wọ́n lò ní ọ̀pọ̀ dúdú wọ́n yàgbọ́ ọjà nífẹ̀ẹ́ ìjọba ní tèkè sọ. àwọn ń bí ìgbà yẹn wọn ìta dá sí ìgbà yẹn. fọ́ọ̀mù àbáyà bàtà àbáwà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ó fẹ́lẹ̀ fún sílẹ̀ máa ń ó wá ẹgbẹ́ tí wọ́n ti wá jò Ah, ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì ní. Bọ́lá tó ọ̀rẹ́ ni ètò ìgbò lọ́dún láìpé hmm. eh, ìgbìmọ̀ Ẹ jẹ́ kí a fi ara balẹ̀ gbọ́ àlàyé lórí ọ̀rọ̀ tí bàbá sọ. Eh, ẹ jẹ́ ká gbọ́ àlàyé lórí ẹ̀ láti ṣàlàyé ẹ̀sán yìí jẹ̀lá àmàlọ́lé. Wọ́n ní ṣàlàyé pé àwọn nùsọ́rọ̀ Christian wọ́n mú ẹ̀sìn wọn ní ọ̀kúnkúndùn mo wá dáhùn pé nílẹ̀ Yorùbá yìí kódà wọ́n mú ẹ̀sìn wọ́n ní bàbá mùsùlùmí ṣe mú lọ́kùnkúndùn yẹn pé ta pàtàkì ẹ̀sìn wa làwọn náà pàtàkì wọn mo wá dáhùn ní pé wọ́n tún pàtàkì ẹ̀sìn yẹn ju bàbá mùsùlùmí ṣe pàtàkì ẹ̀sìn sí wa lọ wọ́n wá ní kò sí owó táwọn ò lè ná síbi ẹ̀sìn wọn ṣùgbọ́n àwọn mùsùlùmí à ní náwó sí ìdí ẹ̀sìn tiwa. náà ibi tí mo bá débi ọ̀rọ̀ owó ní ó ní bàbá ń ṣàlàyé nǹkan tó pàtàkì ìgbésí ayé tí àwọn ò ní ẹ̀kọ́ nípa ẹ̀ tíwé wọn ò sọ nǹkan tán pa ẹ̀ wọ́n ní ìyẹn kọ́ ló ṣe pàtàkì ṣe pàtàkì ní ìgbàlà ẹ̀mí kájèrè ọkàn àwọn wọn mú ìyẹn owó yẹn mo ní ṣùgbọ́n tó bá ti débi ọ̀rọ̀ owó ò ní sọ pé owó kádáwó nínú ìjọ yẹn wọn ò ní sọ wípé òun kọ́ ló ṣe pàtàkì bí kìí ṣe ìgbàlá ẹ̀mí lágbèrè ọkàn wọ́n mú owó yẹn gbogbo ṣùgbọ́n wa mùsùlùmí tí à ń ṣàlàyé ẹ̀sìn fúnra wa abala ìnáwó sẹ́sìn abala kan ni nínú Islam ẹ̀rí pé tẹ́wá béèrè béèrè lórí kinní kan sí àdìdí ni àfọ̀ èsì tábà tún débi abala ìnáwó ọ̀nà táwọn gbà ń ṣe ìnáwó nínú ìsìláàmù pọ̀ àwọn kan jẹ́ ọ̀ranyàn dandan gbọ̀nlé wa lórí àwọn kan jẹ́ ẹ̀tọ́ àwọn kan jẹ́ ojúṣe àwọn kan jẹ́ ọrẹ àtinúwá nínú ṣẹ̀ríà Islam bá ṣe náwó ni èyí tó jẹ́ ọ̀ranyàn dandan gbọ̀n lé wa lórí ni zaka fún ẹni tí zaka bá ti wọ owó ẹ̀ ó tún lẹ́tọ̀ọ́ kéṣe gbogbo musulmi wọ́n ó mú zaka wá ẹgbẹ́ kírísítẹ̀ ní àwọn gbogbo wọn ni wọ́n ní kí wọ́n dá ìdá mẹ́wàá wọ́n ní ìyàtọ̀ láàrin zaka àti ìdá zaka ni owó tá a gbà tàbí dúkìá tá a gbà lọ́wọ́ àwọn tó ní tá a wá ń ìdámẹ́wàá ni owó tàbí dúkìá tá a gbà lọ́wọ́ àtẹni tó ní àtẹni tí ò ní ta wá kó lé àwọn tó ní lọ́wọ́ ẹ lọ náà bó bá ṣe wù yí ẹ̀sì rí yàtọ̀ tí mo pè dámẹ́wàá owó tá a lọ́wọ́ ta ní ẹni tó ní àti ẹni tí kò ní àwọn owó làwọn lé lọ́wọ́ àwọn tó làwọn olùdásílẹ̀ àwọn jíìwì yẹn wọ́n ní jẹ́ wọ́n lẹ́rù pé ìgbọ̀n fi ń fò wọ́n ní jòrè ọwọ́ wọn ni wọ́n wà á kó sí àwọn ni ó wà á sọ bó àwọn ló wà máa ná bó ṣe wù wọ́n olórin kan sọ níjọ́ tí mo gbàgbé orúkọ olórin yẹn eléjìlérè fàájì ni ó lóun ti yọ ṣípẹ́ ní ilẹ̀ ńkọ́ ó lóun ti yọ̀dá mẹ́wàá ní ìgbà àwọn aláìní kan lòún lọ fún àwọn pásítọ̀ wa ń dá lóhùn pé ọlọ́run sọ pé kó fún aláìní lówó èmi kan ni o bàbá wọ́n dáhùn àwọn pásítọ̀ kan ní kìí ṣe aláìní lọ́lọ́ ní bí wọ́n fún wọ́n ní aláìní ní kẹ́ẹ̀kọ́ fáwọn ní church ibẹ̀ tó ṣe yẹn ìfẹ́ inú ti ẹ̀mí wípé kò ní gba pé lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́sẹ̀ torí ìdámẹ́wàá yẹn wọ̀ ní kókó fún aláìní wọ́n pọ̀ kankan fún lẹ́sì náà pásítọ̀ àwọn ní kẹ́ẹ̀kọ́ fún ṣọ́ọ̀ṣì ni wọ́n ní kẹ́ẹ̀yọ̀ fún ìdámẹ́wàá ẹ̀wọ̀n nǹkan mẹ́rin ṣùgbọ́n àwọn mùsùlùmí náà bá sọ̀rọ̀ zakansin á ka àwọn èèyàn ní sọ́lọ́tù tábà yìí náà yóò á ka àwọn èèyàn tọ́lọ̀ ní kí a yọ sàká yẹn fún tí wọ́n fúnra ẹ lè lọ fún wọn ó lè rí kí wọ́n ka àáfàá yàrá àwọn tó yọ sàká fún ó lè rí kí wọ́n ka mọ́ṣáláṣí táwọn tó yọ sàká fún ṣùgbọ́n ṣe é ṣe kí àáfàá yẹn wà nú àwọn tí wọ́n bá kà sílẹ̀ nínú àwọn aláìní ìnáma sọ̀dàkọ́ pẹ̀lú fòkọ̀rọ̀ wọ́n lè mọ̀ zaka yẹn wà fún àwọn tálákà tálákùtà tí ò ní pàápàá tó bá fẹ́ ná one thousand naira kò lè rí hundred naira agbára káká ní èrí fifty naira. wàlìmọ̀sá kí àwọn tó ṣe wípé wọ́n jẹ́ aláìní ṣùgbọ́n tí wọ́n gbé pẹ́ẹ́lí ju àwọn olùṣì olùṣì ní àkọ́kọ́ yẹn tí ó bá ilẹ̀ gangan nìyẹn ẹ̀kejì pé bá nídi one thousand tó fẹ́ náà fún nǹkan tó bù káàtà iye kó fẹ́ lọ ṣayé o ẹ̀jẹ̀ pé tí ẹ̀ bá fẹ́ lọ ṣayé ti jẹ́ ó ti so ó lè rí three hundred mo rò bó dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé pé àáfàá lè wà náà àwọn méjèèjì yẹn miskin àbá lè jẹ́ olóṣù ẹ̀mọ́yà àbá tí ò rí ara ráúráú àbá lè jẹ́ mìsíkì fẹ́ pé kò tó kò tó bá wí nǹkan ìtumọ̀ ẹ̀kọ́ ni pé bóyá ẹ̀wọ̀n pé kò fẹ́ sí nǹkan lè tó tó bá jẹ́ bílíọ̀nìà ó tún fẹ́ ní sí ni ní ò jẹ́ kí dáńtó tí ó fi business sílẹ̀ ojoojúmọ́ ní invest torípọ̀ èèyàn lé wá àbí ṣùgbọ́n tá a gbà lérò ní pé need àwọn tó ní bùkátà sí bí ó fẹ́ jẹun ó fẹ́ mu ó fẹ́ ná ó fẹ́ wọ ẹ̀rù mo rò kó ti ń sìn ó fẹ́ ó fẹ́ ó fẹ́ lọ bìkan owó ọkọ̀ bóyá fáyẹn ní mọ́tò bóyá nìkan fún mọ́tò tàbí òun náà ló tu owó jọ tó rà àsìkò tépo ti wá wọ́n yìí wọn ò bí dáa mo ló ti fẹ́ rí ohun epo orí epo ten thousand lónìí ọ̀la ọdún ti rà mí sẹ́mu àmìlànà àfáyìn ti fọ́ọ̀lù sí kàtígórí àwọn tí zaka yẹn tọ́ fún sí ṣùgbọ́n kìí ṣe torí kó jẹ́ àfà aláìdínà so ẹni tó ní zaka tó fẹ́ yọ yẹn tí ó lọ identify àwọn èèyàn yẹn tó bá lọ fáwọn àfà nígbà míì torí pé kò mọ àwọn èèyàn yẹn tàbí kò ráàyè tàbí kò súnmọ́ wọn àwọn àfà ọba distribute àwọn èèyàn ṣe dáadáa wọ́n tọ̀rẹ́ lómi ó lè fún àfà mi ní 100 million owó tó yọ ń zaka ó lé fún 200 million tí kó kó àbá yẹn jọ rí pé a distribute ẹ̀ fáwọn tí ó ní bùkátà sí ẹlòmíjẹ́ lè pé òun náà ní bùkátà yóò rà lẹ́ yóò lẹ́ mọ́lẹ̀ mo rò pé ó náà lè mú bẹ̀ kì í ṣe wọ̀ nígbà tó náà ní bùkátà mo kàn fi ṣàpẹẹrẹ ni o ní ẹ̀yìn zaka ó ní èyí tó jẹ́ ojúṣe ẹ ó ní kó náwó lórí ìyàwó ìdíyàwó ẹ ó jẹ ìtọ́mọ rẹ̀ máa jẹ ìtíyàwó ẹ̀ máa ná ìtọ́mọ ẹ̀ máa ná ìtíyàwó ẹ̀ máa lò ìtọ́ ẹ̀ máa lò ojúṣe ẹ̀ yà ní tọ́lọ́run ó lọ́wọ́ rẹ̀ tó bá bàbá ti bí lè náà bí ẹni ẹ ò bá ẹ kó ṣayé o tí ó ẹ̀tọ́ ẹ̀ ni kò ṣe kìíní tó bá ń ṣe àwọn tó ní ẹ̀tọ́ yẹn lè béèrè àwọn àbúrò ẹ kúrùbà zilkúrùbà àwọn alásùnmọ́ ẹ àbúrò ẹ ẹ̀gbọ́n ẹ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin lóbìnrin àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá lọ́kùnrin lóbìnrin tó bí àwọn yẹn ẹ̀tọ́ wọn nìyẹn tó bá fún wọn lè béèrè àwọn kankan ìnáwó kan wà tó jẹ́ ìnáwó ẹ̀tọ́ àwọn kan jẹ́ kí ni ojúṣe tọ́lọ́wọ́n ó béèrè ẹ̀tọ́ yẹn kò bá ṣe ó lè mú jẹ táwọn yẹn ò bá béèrè ṣùgbọ́n tí wọ́n fi lè béèrè ó ti dọ̀ràn yìí yẹn ni àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ gbòye inú ẹ̀sìn fà fún àpẹẹrẹ ní ìsìn ẹ̀mí dáadáa àbúrò ni wọ́n wá bí lé ní kò ní wá béèrè wọn ni wo wọn náà lọ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ tèmi ni mo ṣe kò kọ̀rẹ́ kò kọ̀rẹ́ ẹ̀tọ́ mi èyí tó bá ní wàá fún ìgbàgbọ́n ní kò kàwé ò kàwé ẹ ó ṣe dìgírì ó tì ṣé ọpọlọ kan náà lẹ́jọ́ èèyàn kọ́ṣẹ́ mẹkáníìkì ó ní kò rárin fún òun ní ìwé lábẹ́ kò ka òdẹ̀ ká òun ní dásí ẹ ó ti wá béèrè owó tí ó rà fún tó bá ti wà ní kàpá ẹ̀ ó béèrè tí ó tó bá ti wá àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ́ o mọ̀rùkú àwọn kan lọ́rẹ àtinúwá tàǹpè ní sọ́dákọ̀ torí pé tí ẹ̀ bá ní one million naira zaka tó fẹ́ yọ bẹ̀ jọ twenty five thousand naira one over forty jẹ́ pé zaka tó wó ni pé iye owó tó ní tí zaka bá ti wọ́ wàá pín sí ọ̀nà ogójì ìdá kan nínú ogójì ní zaka so tẹ́nìkan bá ní hundred million naira now is hundred million divided by what by forty That is 10 million divided by 4. Kí 10 million divided by 4? 2.5 million. Àbí? Àfà. 2.5 million. O ni ó yọ nínú iye yẹn. So all the èèyàn wà lè wò ó sí ara 100 million. 100 divided 100 million divided by 4 kí ni àfàyín tẹ lọ sí ẹjọ́? One divided. 100 million divided by 40. I get it 5. Eh? Eh? by forty kí ló ẹ two point five million ló yọ ọmọ ọmọ million jẹgẹjẹ two point five million àbí ló fẹ́ yọ ọmọ ọmọ million ṣáà káwọn lè wọ pé ah two point five million ah, ọlọ́run ó ṣoore fún mi o èyí tó jọ ọ̀rọ̀ yẹn òróǹro ló yọ lára ẹran yẹn o tẹ bá dẹ̀ wò ó táwọn sẹ́ẹ̀bá fẹ́ yọ òróòró sẹ́ẹ̀fẹ́ yóò rọra gé ẹran kékeré mọ́ kí ní tó gé yẹn mẹ́ran yẹn mọ́ òróòró yẹn mélòó ni sódìdí màálù kéwà ara ní kékeré ẹni tó wọ́n yọ fún yẹn ló màálù wọ́n kí á hundred million mo yọ two point five million ó sì pè lóta ó kún ninety seven point five million ah, ah, ah, ọlọ́run ó dúpẹ́ ó dúpẹ́ ó lè wá mú twenty million gan-an ninety seven point five tó fi o lè mú ẹlòmíràn gan fifty million ni ó mú owó jẹ́ gbèsè òun ti nílé tó ń gbé òun tó fi kọ́lé kan wàhálà gan ni ilé ojoojúmọ́ làwọn tẹ́nàtì ilé àìsínú ó ní kó wa máa tún bì kan sínú ilé ẹgbẹ̀ yẹn jọ kóun kúkú fowó yẹn sójú ọ̀nà ọlọ́run kóun gba lọ́dọ̀ ọlọ́run owó jẹ́ gbèsè òun ní mọ́tò fifty million nù ninety seven point five ẹlẹ́gbẹ̀ẹ́ owó mi tún ń bọ̀ lọ́la seventy million torí pé ìyẹn ò ní gbèdéke gbogbo wọn ní kò sí ní jẹ́ ìná àpà nínú sọ́dákọ̀ nínú tọrẹ àánú ṣùgbọ́n gbogbo ó ta bá ná sí ibi àrámù owó olókéré jù bá máa ná sí téèyàn lè ná ṣe 15 naira ní kìí ṣe 50 kọ̀kọ̀ ókè 15 naira èló ni wọ́n fi mú súwìtì tọ́gbọ̀n báyìí 10 naira mẹ́ta ọ̀rẹ́ nìra wọ́n ní tẹ́yẹ̀ bá ná ọ̀rẹ́ nìra yẹn fún àpẹẹrẹ èèyàn fún eégún eégún yẹn jó wájú èèyàn ó wá títí yẹn wá sàgbà ọ̀rẹ́ nìra mọ́ lọ ìná àpà ní inú gbogbo tó bá ná síbi àárọ̀ ìná àpà ní ṣùgbọ́n kò sí iye tó ná síbi dáadáa bó ti wù kó pọ̀ tó kò sí ìná àbá ìjà onínà àpàlẹ́gbọ́ yìí tó ṣànáwó yà ẹ̀rí ó lè ní ti hundred million sí mọ́ọ̀kì ẹ́ ó tún láwọn aláìní kan tí wọ́n lọ pé two hundred million bẹ́ẹ̀ ẹ̀yà abọ́mọ yín sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ta fẹ́ bá sọ ju pé ká pè pé báraka lọ òfin ìka ọlọ́run fa àlùbáríkà sílẹ̀ èyí tó ń ṣe ìbá àbá sọ yẹn a wà sọ fún pé mọ́ gbọ́ fáwọn èèyàn tó ní kó mọ́ náwó sójú ọ̀nà ọlọ́run náà náà sí i torí pé ìtọ́lọ̀ ń sọ ní pé yá máa kù lọ òríbá wọ̀nyẹ́ sí ìsọ̀dàkọ̀ òun ó pa rìbárun gbogbo ìtọrẹ àánú tó yẹn bá ń fi òun ó fi jẹ́ káàdì fún ọmọ bọ́wọ́ èèyàn ni ẹnìkan ò ní máa tọrẹ tó sọ fóun tó ṣì láyé èyí tọrẹ tó ń ta yẹn ló ta lóṣì nǹkan níyà ni mọ̀rọ̀gbọ́dé so ọ̀rọ̀ nẹfà kọ́ọ̀tù tàwa mùsùlùmí nìyẹn tí máa lọ́rẹ́ mílíọ̀n yẹn sì tó lọ yọ 50 mílíọ̀n ó yọ 30 mílíọ̀n kò túmọ̀ sí pé mọ́ọ̀sì ló lọ fẹ́ lọ kó fáwọn àfà àyàfi bóyá àwọn àfà wọ́n béèrè kówó pé a kọ́ mọ́ọ̀sì kan bì kan wá pé mọ́ọ̀sì yóò mọ̀ṣẹ̀ àwọn èèyàn láǹfààní ó lè kó gbogbo fún wọn lẹ́ẹ̀kan náà torí pé àǹfààní wo kì í ṣe irun nìkan ni mọ́ṣáláṣí wà fún irú rẹ̀ là ń ṣe láàárọ̀ ní ìsìn kí là ń sọ ní ọwọ́ báyìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tí wọ́n bá ti lọ́sùn bá kan àdúrà ló kù lẹ́nu lè mọ́mù lẹ́yìn ìtúbù ìtorí owó tí ó gbà ìyá alákàrà yóò dá fún yín o wọn ò ní sopọ̀ àkàrà dẹ̀jẹ̀ mọ́ yí lọ́wọ́ o ta ni ta ni ìyá alákàrà tí ó gbọ́ pé wọn ò ní sọ epo di ẹ̀jẹ̀ náà lọ́wọ́ tí ò ní sáré fowó lẹ̀